الإسلام أن أحاديث تي أكلون قالوا باكوشي ونرى كبوا متن الحديث عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم كان يعتكف في العشر الأواخر من رمضان حتى توفاه الله تعالى ثم اعتكف أزواجه من بعده وفي لفظ كان رسول الله صلى الله عليه وسلم يعتكف في كل رمضان فإذا صلى الغداة جاء مكانه الذي اعتكف فيه عن عائشة رضي الله عنها أنها كانت ترجل النبي صلى الله عليه وسلم وهي حائض وهو معتكف في المسجد وهي في حجرتها يناولها رأسه وفي رواية وكان لا يدخل البيت إلا لحاجة إلا لحاجة الإنسان وفي رواية أن عائشة قالت إني كنت لا أدخل, لا أدخل البيت للحاجة والمريض والمريض فيه ما أسأل عنه إلا وأنا مار وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قلت يا رسول الله إني كنت نظرت في الجاهلية أن أعتكف ليلة وفي رواية يوما في المسجد الحرام قال فأوفي بنذرك ولن يذكر بعض الرواة يوما ولا ليلة الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين باب الاعتكاف إني أنقني اعتكاف nínú àwọn ọ̀nà téèyàn fi wá ojú rí ọlọ́run òun là ń pè ní al-i'tikafu i'tikafu ni kéèyàn owó sùn pé lẹ́yìn ipá máa lọ mọ́sálásí bí wọ́n bá pẹ̀rùn alọ́ kírun a sì darí wálé àwa ń lé ẹni àtúndúó ọdígbà tí wọ́n bá tún pèrún míì àtúnlọ mọ́sálásí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kéèyàn wá kú pé èmi ọlọ wà ní mọ́sálásí kó ṣe pé gbogbo òun tí wọ́n bá máa pè náà ọmọ bá mi ń bẹ̀. ìjọ kan ni méjì ni ó jù bẹ́ẹ̀ lọ ni irú ìsìn lọ́nà báyìí òun là ń pè ní alẹ́ ẹ̀kíkà fún.

ó yẹ ká kọ́ ṣe àlàyé fúnra wa pé ẹ̀ẹ́tìkáàfù lọ́wọ́ àánú súnà nẹ́bùà Muhammad sallallahu alayhi wa sallam anabi ọ̀gbọ́n ti ń jẹ́ khaliwa anabi ọ̀wọ́ rí kò sì wí fẹ́ nìkan rí pé lọ ọ̀wọ́ khaliwa kọ́dà ọ̀kan náà àwọn sọ̀hábì ọ̀wọ́ khaliwa láyé anabi sallallahu alayhi wa sallam kámẹ́wàá dà pọ̀ al-i'tikafu sunnah wal-khalwatu bid'ah kéyìn ó ṣe ìtìkáàfù ọbalànà nàbà muhammad sallallahu alaihi wa sallam á padà kánú àwọn àhàdìsì yìí ó ní iye jọ́tà nàbì gan máa fi ṣe ìtìkáàfù. àmọ́ àwọ̀ kálíwà ọjọ́ kan ọ̀sẹ̀ kan kọ́dà lómìà ní oṣù méjì lòun ti wà nù kálíwà àkọ́kọ́ ni pé anabi ọmọ ti ń jẹ́ kálíwà sallallahu alayhi wa sallam kò sínú àdìsí kan tá a ti rí i pé anabi wọ kálíwà àjọ kan àbọ̀wọ̀ méjì àbọ̀wọ̀ kálíwà ọ̀sẹ̀ kan àbógójì ọjọ́ ẹ̀kejì ní ká wá ké sí àwọn ọmọ ìyá wa tí ṣètọ́ọ̀nì bá ń lò lọ́nà kálíwà ká ọlọ́run gáyà ń ti ń bẹ ní kálíwà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìtìkáàfù náà ni òun ni pé yẹn fi ń wá lè fún ojú rí ọlọ́run kò sí nù tọ́lọ́run ṣe ń dandan kọ́dà àìsè káfù tó jẹ́ súnà náà kò sí nù kíni kò sí nù tọ́lọ́run ṣe ní dandan pé bọ̀ bá ṣe àìsè káfù ó jìyà bẹ́ẹ̀ bá wá wo kálíwà báyìí náà wọ́n wá yẹ kí làákàyọ̀ sọ fún yẹn pé ntọ́lọ́run ò ṣe ní dandan kò gbọ́dọ̀ gba ntó ṣe ní dandan lọ́wọ́ yẹn lára ń tọ́lọ̀ ń ṣe ní dandan fún gbogbo mùsùlùmí òun ni kó kírun jàmá irun jàmá ẹ̀sìn islam débi pa anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi lóhun ti gbèrò pé gbogbo ẹni tí irun bá bá tí wọ́n pèrún lójú ẹ̀ tó tí ọ̀rẹ́ tí ọ̀wá jáde wá báwọn èèyàn kírun jàmá mọ́sálásí kí làǹdàbí lóhun ó ṣe anabi ló wọn pàṣẹ fàwùhárìkù àlẹyìn buyutahum kí wọn dáná sun wọn mẹlẹ àmọ́ kí ni ọjà anabi ò ṣe sallallahu alayhi wa sallam torí pé àwọn kan bẹ nù lé pé wọn irun jàmé ṣe dandan fáwọn àwọn ọ̀dẹ́sẹ̀ àwọn làwọn obìnrin àwọn ọmọ kéékèèké àmọ́ bọ́ba yìí ọkùnrin tó tí ó rẹ̀ ẹ́ bàbá yìí pé dẹ́sẹ̀ tiẹ̀ nìkan ni díẹ̀ ṣe pé yóò kó báwọn ẹlòmíì anabi lẹ́sẹ̀ rẹ̀ lè débi ká pé wọ́n dáná sun anabi tó wí báyìí lọ́lọ́run ròyìn pé bil mu'minina ra'ufur rahim ẹni ó láàánú mùsùlùmí jù lànàbì sallallahu alayhi wa sallam ẹni ọba wa láàánú yẹn dójú ẹ tó fi wá léyìn ẹsẹ lọ́n débi ká lé máa lórí ọ̀rọ̀ ọ̀run jama ò ṣe ń tí islam fọwọ́ yẹpẹrẹ mú o nípa báyìí kéèyàn wá ló ń wà ní kálíwà ọwọ́ àtìlẹ̀kùn mọ́rí ìrun wákàtí márààrún kọ́dà tí mo bẹ́ lómi bẹ́ẹ̀ wàláhi làbím sabilu min subuli shayatin inú àwọn ọ̀nà tí ṣètọ́ ni lóhùn ní fi jọ́ màdábí adámọ̀ gbádùn bọ́ba fẹ́ ròótọ́ òun ó fi nǹkan mí bò lójú ara ẹni káliwà wa nípa báyìí al-i'tikafu lànàbì ṣe o sallallahu alayhi wa sallam àwa wọ káliwà yọ wà gbàǹtọ́lọ̀ ní a máa ṣe lọ́wọ́ ẹni pàtàkì jùlọ irun ọ̀ràn yàn níjàmá kí ọ̀rẹ́ yàn wàá wà nùlé kọ́dà bí ń kírun náà àìlọ́ kí ń jàmá ni ẹ̀ṣẹ̀ ńláńlá ni lọ́dọ̀ ọlọ́run nípa báyìí eléyìí ní yàtọ̀ láàrin al-i'tikafu wa al-khalwa. ara bẹ́ẹ̀ náà ni pé bíyàn bá wá ṣe i'tikafu náà lẹ́yìn òfin gbọ́dọ̀ tilẹ̀kùn mẹ́rí nù ilé rẹ̀ kí wọ́n béèrè ẹ̀ kí wọ́n pé wọ́n bẹ ní i'tikafu nù ilé. àmọ́ jáde lọ bo masalasi làbí ṣe i'tikafu látàrí reason kan ní náà ni ẹ̀tìkáfù sọ̀ràn yẹn àlékún ojú rí ọlọ́run lèyẹn ń wá kákìrún lọ́ràn yẹn níjàmá túláàsì ni àwa gbọ́dọ̀ pé nítorí pé a fẹ́ wáyé nì kọ́ wa gba ojúlówó ìṣẹ̀kalẹ̀ lọ́wọ́ yẹn òun ló fi jófin pé bẹ́ẹ̀ yẹn ọba ṣe ẹ̀tìkáfù kọ́dà ẹ̀tìkáfù tó bá súnà mú náà ẹ̀yìn ẹ̀tìlẹ̀kùn mẹ́rin nulẹ̀ rẹ̀ kókó òun ṣe ẹ̀tìkáfù a lọ mọ́sálásí léyìí tó pé bí mo ti wí lẹ́ẹ̀kan gbogbo ọ̀ràn máa wá bá wa ń bẹ́ẹ̀ èyí tí àwọn ṣẹ̀ṣẹ̀ pẹ̀rùn tá a máa dìde láti lé àwọn ó ti wà mọ́sálásí kalẹ̀ eléyìí lọ bá lánàá anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam. عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم كان يعتكف في العشر الأواخر من رمضان حتى توفاه الله تعالى ثم اعتكف أزواجه من بعده صلى الله عليه وسلم يلا وعائشة رضي الله عنها أني النبوة محمد صلى الله عليه وسلم كان يعتكف أتصفنا راواري gbogbo sígà tó bá ti rí báyìí kí ni túmẹ̀ ṣe ń tọpa tì ní ń ṣe kí tó dùn ní ma káàna yẹ fún àlù káànà yàtàkìfù sallallahu alayhi wa sallam. ìyá ńlá wa Aisha ní gbogbo báwẹ̀ Ramadan bá ti kù mẹ́wàá anabi máa lọ fẹ́ ti káfù nínú masalasi ní máa gbé sallallahu alayhi wa sallam. hatta tawaffahu Allahu ta'ala Aisha lànàbì ṣe bẹ́ẹ̀ títí anabi ti fi kó láyé sallallahu alayhi fíkìwò hadithi yìí tí yàn la wa aisha ń sọ fún wa ni pé ọ̀rọ̀ nasikhu wa mansukhu ọ̀wọ́ ẹ̀ẹ́tìkáfù kẹ́nìkan wá dé kọ́ wá gbọ́n ànábì nìkan ní í ṣe ànábì ní ó sì ṣe é mọ́kòrí bẹ́ẹ̀. hatta tawaffahu Allahu ta'ala aisha lànàbì ń ṣe ẹ̀ẹ́tìkáfù títí òfin lọ́ bọ́lọ̀ lọ. ajẹ́pẹ́ ẹ̀ẹ́tìkáfù sínú tí ọ̀pá tí ọlọ́run ní a má ṣe mọ́ anabi sí ó fi lọ bọ́lọ̀ mi gbogbo sẹ́tà anabi bá sì wà lórí ẹ̀ tí ìsepá anabi ṣe ọ́ padà pàtì ọlọ́run ní mọ̀sẹ̀lẹ̀ yìí mọ́ gbogbo ẹ̀ la gbọ́dọ̀ kọ́sì anabi muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ nípa báyìí thumma i'takafa azwajuhu min ba'dihi kọ́dẹ̀ yìí tí ó tún wá fi rinlẹ̀ fún wa ni pé ńgbà tá ànábì ò sí máa ń kọ́ ǹjẹ́ àwọn tó súnmọ́ ànábì náà ń ṣe ti káàfù náà ìyá làwọn Aisha ní fún màtákàfà azuwaajuhu min ba'dihi àwọn ìyàwó anabuwa muhammad sallallahu alayhi wa sallam àwọn náà tún ṣe ẹ̀ẹ́tìkáàfù lẹ́yìn anabi bá anabi ti ṣe lójú ayé rẹ̀ ńgbà tára yẹ anabi ò sí mọ́ àwọn ìyàwó rẹ̀ náà ń ṣe ẹ̀ẹ́tìkáàfù kọ́dà ń tá ànábì ń bẹ láyé sallallahu alayhi wa sallam wọn a máa gbàyọ̀ǹda àti bá a ṣe ẹ̀ẹ́tìkáàfù náà tó lẹ́rìí nínú hadith anabu muhammad sallallahu alaihi wa sallam ńgbà tí anabi ó sì fi mọ́ àwọn ìyá ńlá wa ìyàwó anabu muhammad sallallahu alaihi wa sallam àwọn náà ṣe ẹ̀ẹ́tì káfù. àwọn tá a jẹ́ tó láàbù ẹ̀lmì ẹ̀ rí i pé azwajuhu ló wí yàn yín kínní zawju bàbá sì béèrè tó máa zawju ńlẹ̀ kéwú àtú sí ọkọ obìnrin ní kínní zawja náà ó rí bẹ́ẹ̀ lédè lárúbáwá bí yorùbá náà ti ní ta ní lahajat ẹ mọ̀ yorùbá ìlọrin lọ́tọ̀ àbí yorùbá ìjẹ̀bú ọ̀yọ́ nkankan bẹ́ẹ̀ náà làwọn lárúbáwá náà ní. èdè tàwọn kùrẹ́ṣì bíi lájà kan nínú èdè lárúbáwá tàwọn bàní tẹ̀mí mi ọ̀tọ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn èdè kan nínú èdè lárúbáwá àwọn ni wọ́n máa pín pé zawuju àti kínní àti zawuja àmọ́ fi lóga ti kùrẹ́ẹ̀jì ní lóga èdè tàwọn kùrẹ́ẹ̀jì tá nàbì sọ sallallahu alayhi wa sallam bí wọ́n bá ní zawuju ó tún máa yàwó ó sì tún máa kínní ó tún máa ọkọ òun lẹ́bẹ̀rẹ̀ làkùránì fi ní wa azwajuhu ummahatuhum wa azwajuhu ummahatuhum àwọn ìyàwó ànábì ìyá mùmíní ni wọn. ààrẹ náà ni aisha ní wà thumma i'takafa aw i'takafa azwajuhu min ba'dihi sallallahu alayhi wa sallam. nípa báyìí azawju ní èdè kùrẹ́ṣì ó lè túmọ̀ ìyàwó ó sì lè túmọ̀ kíni ó lè túmọ̀ ọkọ. lára fíkì hadithi bákan náà alánàgbà muhammad sallallahu alayhi wa sallam anabi ṣe é ti káfù tá anabi fi lọ bọ́lọ̀ ni kọ́dà àwọn ìyàwó rẹ̀ náà ṣe é ti káfù lẹ́yìn kọ́dà lójú ayé anabi náà wọn a máa bá a ṣe é ti káfù anabi wa kọ́ wa lẹ́kọ̀ọ́ kan lọ́dún kan náà àwọn ọdún tá anabi ṣe é sallallahu alayhi wa sallam bá nàbí bá fẹ́ ṣe é nínú mọ́sálásí kò burú bọ́pọ̀lọpọ̀ ṣe ń ṣe lónìí nìyẹn ká wá àyè kan kọ́dà bá sọ lèyìn ọ̀tà yá ah, àyè tèmi mi bí tó ti ń ṣe é ti ká fún mi kò burú ànábì náà máa ṣe bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam tí ọba ti ní ẹnìkan láà. wọ́n ní ìyá ńlá wa Aisha radiyallahu anha ọwọ́ agbọ́pọ̀ ànábì ti ní àyè ti ká fún mọ́sálásí ọ̀tọ̀rọ̀ àyè lọ́dọ̀ ànábì dá ah, èmi náà fẹ́ ṣe é ti ká fún ní òkú sallallahu alayhi wa sallam òun náà bá rárá ṣe àyè tiẹ̀ náà nínú mọ́sálásí kan yìí náà. wọ́n nígbà tí yàrá wa Hafsa gbọ́ radiyallahu ta'ala anha pé Aisha mọ̀ sí wa mọ́sálásí pẹ̀lú anabi tí ń ṣe ti káfù gẹ́gẹ́ bí ẹ̀dá obìnrin a Hafsa lòun ló ṣe é ti káfù. òun náà bá wá àyè tiẹ̀ náà. wọ́n nígbà tí. Ah, mo rò pé umu salama abẹnikan náà àwọn ìyá ńlá wa nínú ìyàwó anabi náà sọlọ ọsọlọ òun náà gbọ́ òun náà lọ mọ ọlọsẹ wọn wá pé mẹ́rin bẹ́ẹ̀ wọn là anabi wá jáde tá anabi kírun tán tí ọmọ bọ wá ààyè rẹ̀ anabi bá rí ààyè kan ní. tá làwọn eléyìí wọn ní ti aisha ni ti hafsọ ni ti eh, umu salama abẹnikan ni ebi ẹ̀kọ́ tá a fẹ́ ká kọ́ nìyẹn kí gbogbo wa ká fi tá a fi wọn ara wa wo irú tí ká fún wọn là ń ṣe lónìí. ẹgbẹ́ kí lànàbí wí albirru aradna albirru aradna ṣé dáadáa náà dáadáa náà wọ́n sì fẹ́ gbà tó báyìí torípa nàbì lọkọ wọn ó sì mà wà tóbìnrin léwu ó ti mọ̀ pé kíní yìí ti nítumọ̀ mi táyìṣà ti lọ èmi náà lọ ṣé hafsọ ti lọ èmi náà lọ ṣé mùsálàmà ti lọ ànábìbá ni wọn palẹ̀ gbogbo kìnìún náà torókò ti kẹsìn pé àníyàn èyí ká fún nìkan kọ́ mọ́ owó ti wọ̀ ní kúkúrú gẹ́gẹ́ bí ìyàwó ọkọ̀ kan náà ànábìwá ni albẹ́rọ̀ arabina ṣé dáadáa náà wọ́n ti gbèrò tó báyìí kọjọ bẹ́ẹ̀ lójú anabi sallallahu alaihi wasallam anabi bá ní wọn palẹ̀ gbogbo ayé ti ká fún wọn nìmọ eléyìí ní kọ́ wa lẹ́kọ̀ọ́ pé gbogbo ẹni ọba ṣe é ti ká fún kóun náà bí rẹ̀ ní béèrè yìí albirra aratu ṣé ti ká fún tọ́lọ́ mo ti fẹ́ ṣe àbí ẹ ti ká fún kárí mi ọdọọdún ni àwọn èèyàn àkèéjá bá a bá ti wọ ẹ ti ká fún báyìí kàmá wa kéde kí àbí ká sọ ẹlòmíì ọmọ ti sọ ẹnìkan nínú olówó àbónípò kan nùlù tọ́lọ̀ lẹ́sìn oyè bẹ́ẹ̀ bá sá ti fẹ́ rí wọn ẹjọ́ dásìkò ẹ̀ǹtì káfọ́ káwa torí kábà rí onípò kan àbólówó kan pé kò ní choice àjọ wa mọ́sálásí ni ẹ̀yin náà sá ti wá kéèyàn máa bèrè àlùbẹ́rọ arábìnà ṣéèkì káfù tọ́lọ́nù àbáníyàn mi ti wọ̀ ọ́ ẹ̀kọ́ tà nẹ́bù Muhammad sọlọ sọlọ ńkọ́ wa kọ́dà ń gbà tà nẹ́bì fẹ́ gbúrò bẹ́ẹ̀ nínú lára àwọn ẹ̀yà ńlá wa àwọn ìyàwó ànẹ́bì sọlọ sọlọ ànẹ́bì kọ̀ fún wa yà níyàn bá ṣéèkì káfù àníyàn tọ́lọ́nù kò ní àìláníyàn kàn mí àìláníyàn kárí mi àìláníyàn ká máa wá sọ àyè ti kábùdà yé mítínì pé a pàdé ń bẹ ara yé sọ̀rọ̀ gbogbo eléyìí máa ba ẹ̀ ti káfù jẹ́ ni o àfi kéèyàn ó ní àníyàn pé mo fẹ́ lọ ṣètò ọlọ́run nìkan láàrin ìjọ yìí ìfẹ́ kí nǹkan kan ó dí mi lọ́wọ́ mo fẹ́ lọ dúró mọ́sálásí títí ìjọba yìí eléyìí ní ń jẹ́ àìtìkáfù tí ọba lànà àtọ́lọ́run àti kànáàbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam. وفي لفظ كان رسول الله صلى الله عليه وسلم يعتكف في كل رمضان فإذا صلى الغداة جاء مكانه الذي اعتكف فيه من أجبوامي من حديث عائشة رضي الله عنها قال النبوى محمد صلى الله عليه وسلم كان يعتكف في كل رمضان بوسو رمضان لنبي ما سيعتكافه فإذا صلى الغداة جاء مكانه الذي اعتكف فيه bá nàbí bá wá kírun àṣùbà tán ó kọ míì kí wọn tún ń pèrun àṣùbà nù o sọláàtò gàdá sọláàtò fàjọr sọláàtò sọbọ ìran àárọ̀ náà gbogbo ẹ bá nàbí bá ti wá kírun àárọ̀ tán ànábì ọwọ àṣekínni já àmàkà náà hùlẹ́bí ẹ̀ẹ́dàkàtàkì níta wílẹ̀ kan nù àyè ànábì tá ànábì ti sàlẹ́sà fún ìtìkáfù ànábì ọ̀wà wa bẹ́ẹ̀. níbi hadithi yìí làwọn kan ti gbọ́ yé pé bẹ́ẹ̀ bá fẹ́ bẹ̀rẹ̀ ìtìkáfù bàbá kásùbà àtàn ni kó tó bẹ̀rẹ̀ torí pé wọ́n ní já àmọ́ ipa ìdásọ́lá gàdáta já àmọ́ káàna hùlẹ́bí ẹ̀ǹtà kàfàfì. àmọ́ àwọn onímọ̀ tí èsì pàdé ìsìn kan péré làwọn rí tí wọ́n rí gbogbo hadithi tó ṣàlàyé bá nábì tí ṣe é ti káfù lọ́dọ̀ àwọn jùmùhùr wọ́n ní bá nábì bá fẹ́ wọ́ é ti káfù bọ́ba ìpẹ́ é ti káfù ọ̀la lọ́dà níyàn àtìgbà tó òun ní bá ti wọ̀ ni ó ti lọ wọ mọ́sálásí. wọ́n ní túmọ̀ hadithi ni pé bá nábì bá wá wọ mọ́sálásí yóò kí magribi ń jàmá pẹ̀lú wọn yóò kí iṣẹ́ àyíjàmá pẹ̀lú wọn ẹ̀ǹtí ọlọ́sùn ọlọ́sùn ànábì ò ní tí lọ dára rẹ̀ sàlẹ̀ sàkáyè kan. yóò tún dá ṣùbá náà bẹ́ẹ̀ yọ bá wọn ká ṣùbá àyíjàmá òun náà ni ó kí fún wọn. bá ànábì bá ti wá ká ṣùbá tán yọ wá jẹ́ oyé wọn pé iṣẹ́ ti bẹ̀rẹ̀ o. ànábì ọ̀ wá lọ bí tí wọ́n ti bá a tọ́jú láyé ẹ̀ẹ́tì káàfù rẹ̀ wọ́n ní hadithi yìí nù ẹ̀yìn wọn tún mọ̀ ni kátó lọ wọ̀ àwọn jumhuru ulama wọn ní èyí tó lẹ́sẹ̀ ńlẹ̀ jù nù hadithi òní gbogbo òrùn òní bá ti wọ̀ kéèyàn dàní ẹ̀ ti ká fọ̀ ọ̀la ìgbà nìyí lápèjúwe nísìnyí báwẹ̀ bá di ogún téèyàn máa péjọ mẹ́wàá ìgbẹ̀yìn ló ń fẹ́ fi ṣe ẹ̀ẹ́tìkáf ọgbọ́dọ̀ jẹ́ kí mẹ́gíríbì ààwẹ̀ dogun ni kó ti bá ọ níbo nínú mọ́sálásí eléyìí ni eh, ìlànà sunna nebà muhammad sallallahu alayhi wa sallam. lára ẹ̀kọ́ táwọn onímọ̀ tó máa kọ́ wa nírú àwọn àhàdíìsì báyìí ẹ rí i pé bí wọ́n bá sọ ipa nàbí ṣe é ti káfù kọ́ra wọn darúkọ ní oṣù tí kì í máa ṣe. ẹ wò Laylatul Qadri ta ka hadithi rẹ̀ náà níjẹ̀jọ́ wọ́n fi rìnlẹ̀ pé kò sí Laylatul Qadri ní oṣù míì àfinú kíni àfinú Ramadan nínú táwọn onímọ̀ tí wọ́n máa kìlọ̀ fún wa pé àwọn ọ̀nà tí ṣètò ọ̀nì ọmọ sí kalẹ̀ káàkì yìí ẹ wo bí a bá mọ́lúdì ti ṣe délẹ̀ lónìí àbí mọ́wúlì kí ni jẹ́ mọ́wúlì tí ń gbà wọ́n bíyàn àbí oṣù wo láwà yìí nìsín jùmọ́dà sáníyà láwà yìí àwọn ẹlòmíì ò ṣe mọ́lúdì ní jùmọ́dà sáníyà ẹ wàá béèrè pé ṣégbà wọn tún gbé ànábì ni fọ́nà àwọn làwọn ó ṣe táwọn gbogbo eléyìí ìfẹ́ inú ọ̀ràn ẹ̀sìn àfi kéèyàn ó béèrè àfi kọ́ wádìí kí lọ́lọ́run fẹ́ kí lànàbì fẹ́ á pé mọ́lúdi bá súnà mọ́ o àmọ́ ká pè àkíyèsí wa gbára àfẹ́ inú tá a fi ń sẹ́sìn ẹ́ àti gbogbo oṣù náà wá bí ànábì wọ́n bí ọ̀rọ̀ bí òlà wá wọ́n tún bí ń sáání wọ́n tún bí ní jùmọ́dá wọ́n bí ń jùmọ́dá sáání à bẹ́ẹ̀ títan sì ń rinlẹ̀ pé. Rabiul Awwal tó gbajúmọ̀ ni ọjọ́ tà nẹ́bi kú lọ́jọ́ tà ń pè lọ́jọ́ tí wọ́n di yẹn èyí tó rin ilẹ̀ nù tànù fanabuwa Muhammad sallallahu alaihi wa sallam tuwufiya tẹsáni ashar min Rabi'il Awwal ìpè ìjọ́ tà nẹ́bi kú òun lọ́jọ́ kejìlá oṣù Rabi'il Awwal àmọ́ pípa tó jọba yìí wọ́n bí kò sákọọ́lẹ̀ fún un ọdún tí wọ́n bá nàbì ni wọ́n kọ́ lẹ̀ wọ́n á máa pè ní kíni àmú àlùfíìl. sẹ́mi pé ńgbà wọn bí ànábì wọn ọ̀mọ́rú ẹni táwọn bí òun ni òjé wọn ó ní kò kárí ká sọ tọjọ́tọjọ́ àmọ́ ànábì ti di ńtọ́lọ̀ ní ọ̀dà kó tó kú irú ọjọ́ tó kú ọ̀gbọ́dọ̀ má ṣe é mọ́ òun ló jẹ́ kó di mímọ̀ ká ìjọba ìlànà bí èyí tó rìn lẹ́nu tàn nìyẹn pẹ̀rọ bí ọ̀la wà lùtà wà sọ jọjọ́ bí rẹ̀ yìí ìgbà tá nàbì kùnà sallallahu alaihi wasallam nínú ọ̀la ọlọ́run tí fi máa ṣe nínú àwọn tó jogún anábọ̀ Muhammad sallallahu alaihi tí wọn ò gbẹ́sẹ̀ kú lẹ́yìn anábì alimami Ahmad bin Hanbal rahimahullahu ta'ala dóò dé ìjọ́ta anábì kù imam Ahmad kù kẹsàn-án ni ashar min. ربيع الأول للإمام أحمد بن محمد بن حنبل رحمه الله تعالى نكوكورو نكوي كما ولا جدي ما لفنو قدام كنوسو gbogbo bàbá tẹ wá pé a ọdún làwọn àwọn bí ànábì mọ́lúdì jùmọ́dá sáníyà ti jẹ́ tìrọ́jà bù ti jẹ́ gbogbo eléyìí àwọn àmàdàfẹ́ ìlú ṣètọ́n tó sùn ọmọ ẹsìn kalẹ̀ pé tún gbà yàrá náà tó gbọ̀ ọ̀hún náà àti ká tì í ọba kọ́ dàkún kọ́ sànù wa. وعن عائشة رضي الله عنها أنها كانت ترجل النبي صلى الله عليه وسلم وهي حائض وهو معتكف في المسجد وهي في حجرتها يناولها رأس رأسه صلى الله عليه وسلم ìyá ńlá wa aisha náà ló tún gba hadith eléyìí wa lára ẹ̀kọ́ ẹ̀ṣìkáfò lábẹ̀rẹ̀ sí máa sùn. aisha radiyallahu anha ìyá ńlá wa ó ní ara ń tóun mọ̀ ní pé bá nẹ́bùa muhammad sallallahu alaihi wasallam bá ń bẹ ní ẹ̀ṣìkáfò kọ́dà bá nẹ́bí bá nídìí kó wọ́n bá ya irun orí rẹ̀ òun á máa bá nẹ́bí ya wọn sallallahu alayhi wa sallam kaana tọrọjilu atẹrijilu lédè Lárúbáwá ni ka yaa kini ka yaa wọn n tí wọn pèntẹ tọrọjilu kaana tọrọjilu nabiya sallallahu alayhi wa sallam wahiya xaacidun èyí ò ní kakọ aisha ní kọ́dà yìí máa wáyé ńgbà míì tó ṣe fún wọn máa ṣe ṣáìbọ̀ ìbéèrè tí ó wà wá sọ́kẹ̀ nìkan kan wá ní pé ṣé náà ń bẹ́ẹ̀ mọ́ṣáláṣí ni tí ń ṣe ṣáìbọ̀ lọ́wọ́ kò rí bẹ́ẹ̀ aisha náà sì yanjú ẹ nínú hadith kan tá n kà yìí náà kí la aisha wí wa huwa mu'takifun fil masjidi masalasi la nabi wa ti ń ṣe ẹtìkáfù o èyí wọn ò sì wá pé kó ní ẹtìkáfù ọ wá pé mo ti gbọ́ hadith kan ń lọ lélọ yarun agbádìsí <laughs> yé o wa huwa mu'takifun fil masjidi masalasi náà la nabi ọ wa hiya fi hujratiha níbo la Aisha wà nínú yàrá àti Aisha náà lọ wà ẹ wá já gbéra wa kí ni ń bẹ láàrin yàrá Aisha sí masalasi ìgànnàkànnà ilé ànábì sallallahu alaihi wasallam ògiri ẹ náà lògiri masalasi ọlọ ànábì sallallahu alaihi wasallam wọn wà ní masalasi yìí náà wílù ha ra sahu bí ìgbà téèyàn na orí níbi wíńdò yìí torí rẹ̀ wà ń ta tára ń bẹ ní kíni tára ń bẹ nínú mọ́sálásí àwọn fíkì hadith yìí pọ̀. àkọ́kọ́ ń bẹ ni pé oní ìtìkáàfù yìí jáde mọ́sálásí nítorí lè fà á kọ́ jáde àpàdàkà àmọ́ wọ́n ní kíní kan tó fẹlẹ̀ wọ́n ní kọ́dà wọ́n mọ fóònù ẹlòmíì pé ẹ wá sáyìn ìwé kan inú ìtìkáàfù lọ́wọ́ yóò sì tún lọ yọ lọ sáyìn rẹ̀ bí ẹ bá mọ fóònù fẹ́ ṣe ìtìkáàfù ẹ̀ẹ́sì káfù ní pé àà táyé yìí di nsinmi díẹ̀ gbogbo àìrójúra yà ayé yìí ìjọ méjì mọ̀lága mẹ́ta ni mẹ́wàá ni àà ẹ̀dá fún kọ́dà kéèyàn pa fóònù ẹ̀ bàbá mọ̀ fóònù fẹ́ ṣe kíni ọ̀fẹ́ ṣe ẹ̀ẹ́sì káfù ìtọ́ba jẹ́ dandan ni ọmọ tán ọmọ fóònù ẹ̀ ni ọba fẹ́ fóònù àmọ́ náà na ṣètọ́ ni ní kéèyàn transit kalẹ̀ kó lóun ṣe ẹ̀ẹ́sì káfù kò sí báwọn èèyàn ṣe ní dààmú rẹ̀ a padà gbọ́nu hadith Aisha pé kọ́dà bẹ́yàn bá wà nù ẹ̀jẹ̀ káfù bí wọ́n bá lọ́ọ́rẹ́ èèyàn pé lọ́ọ̀kì ya ọ̀rẹ́ la mọ̀ yín ẹ̀ wọ́n ní ìkẹ́ni bẹ́yàn bá mọ̀ pé òun fẹ́ jáde kó nù ẹ̀jẹ̀ káfù tán ọlọ́run ọgbà yìí tó bá ṣe náà àmọ́ àwa sọ ẹ̀jẹ̀ káfù di ó tún lọ ó tún bọ̀ kò sí ààrẹ níbi ọ̀rọ̀ ẹ̀jẹ̀ káfù. inú fíkì bẹ́ẹ̀yàn bá bọ́yá oríkè kan nínú oríkè ara àyàn bàbá wa jáde nínú mọ́sálásí ǹjẹ́ yóò bá ètò káfù jẹ́ bí kò bá jẹ́. anabi muhammad sallallahu alaihi wa sallam anabi máa ń na orí jáde kú ní mọ́sálásí gbogbo ara yòókù sì wà ní kíni nínú mọ́sálásí. ọ̀fìn àpò dìgbà kéèyàn bá tó jáde yányán kéèyàn bá na sẹ́ẹ̀ta nísìnyí èyí wọn kọ̀ jáde kú ní kíni kọ̀ jáde mọ́sálásí kọ́dà àwọn àfáà tún wá mú dájọ́ mi ń bẹ̀ pé filbabil aiman fibabi al aiman bẹ́ẹ̀ yẹn bá búra pé wàláì òun ò ní délé lámọ́yìn òun ò ní sékìní òun ò ní délé àfáà lámọ́yìn báyà wọ́n jà níbí kan ni ẹ mọ̀ pé bẹ́ẹ̀ yẹn bá ti lè fọlọ́n búra tó ṣépè nu sẹ̀ríà bí ọba ṣe nǹkan ni yóò sékìní yóò sàn ìtàn rẹ̀ àwa gbàgbé wa dá ẹsẹ̀ kan wọ inú ilé àfa àlámẹ́yìn ẹnìkan ni ẹ gbàgbé pé ẹ ní ẹ ní délé àfa àlámẹ́yìn bọ́ba ìfẹsẹ̀ kan náà lọ́nà bẹ́ẹ̀ àìdẹ̀mí ìròyìn òjì ìjà kọ́dà ẹsẹ̀ náà kìíní kọ́dà padà àmọ́ ìdá nẹ́bí jẹ́ kú ni pé kó délé ọ́fíì gbogbo ara rẹ̀ wọlé ọmọ ìyá rẹ̀ àfa ni kọ́ wa lọ sí kìíní kọsàn kàfàrà ànábì ní gbogbo búra tí búra ìní ìsègbà ìní ìsàwò májè ìwọ̀n mú ọ mọ́sẹ̀ ńtọ́lọ̀ ńfẹ́ ṣé ọwọ́ àṣẹ kínní wakaffir an yaminika ọwọ́ àṣà ìtanràn ìbúra àmọ́ gẹ́gẹ́ bí òfin táwọn onímọ̀ máa fàyọ nù hadithi ni pé bẹ́yàn bá ní gbogbo ara àwọn ohun ìní fi ṣe nǹkan kan torí kékan wá wọ wọ́n lẹ́yìn òtí ìtumọ̀ kó ṣe kínní ó ti ṣe nǹkan nítorí hadithu aisha yìí radiyallahu anha. nínú fíkù hadithu yìí bákan náà ìyá ńlá wa aisha ni wà á na ṣáà wà á na wà á yẹ ṣáà pé òun ó sì máa ṣe kíni òun ó wà ní ẹni tí ń ṣe haibọ̀. àti gẹ́gẹ́ bẹ́ẹ̀ Qur'an Karim ti ní wa kadhalika ja'alnakum ummatan wasata litakunu shuhada 'ala an-nas ọlọ́run lẹ́yìn mùsùlùmí òun lòun ṣe yín bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́ẹ̀mọ ẹ̀sìn àárín lẹ̀sìn yín ẹ̀ ní sàtẹ́jù ẹ̀sìn ní sẹ́kínni ẹ̀ ní sàtẹ́tò ara ẹ̀ náà hàn nù àdìsí àìsàn nínú òfin ẹ̀sìn tàwọn yahudi àwọn júù bọ́bìnrin bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kọ́dà àwọn ò ní bá a sọ̀rọ̀ kọ́dà àwọn ò ní jókòó tì í bí ẹ̀gbin ni gbogbo ara rẹ̀ pé ṣéńtì ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ẹ pàtì ìwọ́n bá mọ́ lótó kọ́dà bí wọ́n bá ń ṣèjọ́ lótó lè wá ọ̀gbọ́n àyà akíní ń kọ́ ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àwọn júùnù. fíìmù kan bílì lódì kejì àwọn nàṣọ́rọ́ àwọn ọmọ àìbọ̀ sí nǹkan kan kọ́dà kò dí ìbálòpọ̀ lọ́wọ́ láàrin lọ́kọ̀ọ́láyà kò kò sí kan àwọn ọmọ yàtọ̀ ẹ̀. bàbá Albani ní sọ́fẹ́ rẹ̀ wọ́n ní obìnrin tí ò bá fún ọmọ ẹ̀ ní ọyàn pé pé tí ó yóò fọmọ ẹ̀ ní ọyàn pé ejò ó jẹ ọyàn ní ọjọ́ gbẹ̀ngà kíámà wọ́n á bẹ̀rẹ̀ bíi pé ṣé ẹni tí ò fún pé ọdún méjì ni abẹ́ni tí ò fún pé rárá. الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين àkọ́kọ́ ni pé àárọ̀ arábìnrin yìí èmi ò mọ̀ sí pé bàbá Albani ní hadithi yìí òun náà lè fi ṣe wá láǹfààní àmọ́ gẹ́gẹ́ bí ìdájọ́ ṣẹ̀ríà alukur'an kẹrí mo ti sọ ó ti yàn pé bẹ́ẹ̀ yẹn bá fẹ́ fọ́ọ̀mù lọ́yàn liman àrọ́dá an yutimma rọ̀bọ̀ọ́ ẹni ọba fẹ́ fọ́mọ lọ́yàn kó pé àtúwá ń kàrí mu lọ́dún mélòó ọdún méjì ìtumọ̀ ẹ̀ ni pé ẹni tí ọba sì fẹ́ fún un lọ́yàn ọdún méjì kó pé ọ̀sẹ̀sẹ̀ mbẹ́ èyí ń lọ kílíà nù nínú sẹ̀ríà nínú Al-Qur'an al kìí ṣe dandan kóbìnrin ó fún ọmọ lọ́yàn fọdún mélòó fọdún méjì gẹ́gẹ́ bí ayé Al-Qur'an Al-Karim ìbéèrè kejì wọn wọ́n ní bóò ní sọlátù gáì kí ni ìdájọ́ tí yóò wà bẹ́ẹ̀ táwọn rí pé àwọn ìlú kan pé àwọn kan wọ́n ti kírun sí wọn lára tán à ń kó sì ti dìde nàìjíríà wọ́n á kírun sí wọn lára pé kí ni ìdájọ́. ẹ àti mọ̀fà ti sọ ní ìjẹ́jọ́ gbogbo ibi tó kù mùsùlùmí bá kú sí dandan ni fáwọn ọmọ ìyá rẹ̀ mùsùlùmí ti ń bẹ́ńbẹ́ àwọn ni wọ́n ṣètò rẹ̀ ni wọ́n kírun sí lára gbogbo bí tá a bá ti wá gbọ́ pé wọ́n ti kírun sí mùsùlùmí la àdúrà ló kú táwọ̀ ọmọ ẹ̀sìn fún nígbà táwọ̀ ọba ti ní àǹfààní àti wà ń bẹ̀. bọ́bá ipa wà nílùú náà àyè míì tó ń bẹ bí èèyàn bá dé nísìnyí tí wọ́n ní à ah, wọ́n sì ti kírun sí lámàyín la à ah, òun ò sì gbọ́ òun pẹ́ ó lè pé kí ni dùlú ní àdàkọ́bìrì ẹ fi sàárè rẹ̀ hàn mí ànábì ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ìwọ náà lè kírun sí kíni o lè kírun sí i lánàá inú sàárè àmọ́ gbogbo eléyìí ẹ rí i pé yóò nídìí kéèyàn wà lù tí wọ́n sin sínú tọ́ba ti yẹ lẹ́yìn eléyìí ohun gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé tí mùsùlùmí bá gbọ́ pé mùsùlùmí kan kú táwọn ọmọ ẹ̀yà rẹ̀ bẹ́ẹ̀ ti ṣe ń tọ́ wọn ó ṣe àdúrà lókù tí mùsùlùmí ọmọ ẹ̀ ṣe àbọ̀yà ń tẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa ti gbọ́ nípa anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam anábì kírun sí Najashi la rahimahullahu ta'ala anajaasi òun lọ bá ilẹ̀ Ethiopia láyé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam gbogbo aláàtì gbọ́ ìtàn irun tí Najashi ṣe tó fi tẹ̀lé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam àmọ́ àwọn tí ń jọba lé lórí kèfèrí làwọn ìbéèrè tí ó wáyé ká bíra wa ni pé ǹjẹ́ Nàjáṣì nìkan ló kú láyé ànábì rí sallallahu alayhi wa sallam ẹ̀rí pé sì ni pé ń kò rí bẹ́ẹ̀ àìmọye èèyàn ló kú àgbàlagbà àtọmẹ́kẹ́ àtọmọbíbí ànábì náà sallallahu alayhi èyí wá ṣe tó jẹ pé Nàjáṣì nìkan lànábì kẹrùn sí la lẹ́yìn àwọn onímọ̀ ní ntọ́fà náà ni pé ẹbí nta wí ibi Nàjáṣì kú sí kọ̀sẹ́ni tí ó kẹrùn sí là ń bẹ̀ òun nìkan mùsùlùmí. bẹ́yìn náà bá rí bẹ́ẹ̀ tẹ́ gbọ́ bá ah, ibi lámọ́yìn kú sí yìí o ah, kọ́dà rò pé wọ́n wọ ẹ̀bẹ̀ lé wọn ó kẹrùn sí la àwa náà lè ṣe kí ni alẹ́ kẹrùn sọ̀látùl gáìbì sí la. àmọ́ bá a bá ti gbọ́ fún àwọn mùsùlùmí ti kẹrùn sẹ́ni báyìí la àdúrà ló kó táwọn máa ṣe òun lẹ́ẹ̀fì rí i pé lójú ayé anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam àti kí nàjàásí ó tó kú àti lẹ́yìn nàjàásí anábì òpẹ́ nìkan tẹ́ wá kí sọ̀rọ̀ àtòlùgá ibi mi abubakar náà bẹ́ẹ̀ umaru bẹ́ẹ̀ afumanu bẹ́ẹ̀ aliyu bẹ́ẹ̀ gbogbo àwọn sọ̀hábì ẹni ó kú sí raki ẹni ó kú sí sàmù ẹni ó kú sí gbogbo ibi tí wọ́n jáde lọ àgbọ́ pé wọ́n tún túrùn míì kí sí wọn lá nígboro. Madina eléyìí ni àwọn àfáà fi wòye sí i pé kò rújú ẹni ọ̀rọ̀ rẹ̀ bá rí bíi ti Nàjáṣí kásìkínni káṣe bá nẹ́bi ti ṣe fún Nàjáṣí fún un ẹni jẹ́ ọ̀bá rí bí Nàjáṣí ti rí káṣe bá nẹ́bi ti ṣe fún irú wọn náà fún irú ẹni bẹ́ẹ̀ sallallahu ala Muhammad wa ala alihi wa sahbihi ọkọ̀ àwọn kan. ọdẹ rẹ obìnrin ẹyọ kan so wọn ní tí obìnrin bá wá rí nǹkan oṣù rẹ̀ nígbà tó ń ṣe it cap lọ́wọ́ pé kí ni ó ṣe. alhamdulillah sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Ah, ah, ní kúkúrú fọ́dọ̀ yẹ ká pe àkíyèsí torí ẹnìkan ti sọ létí mi rí àbó béèrè béèrè bẹ́ẹ̀ ọmọ ah, ẹ̀ṣẹ̀ mọ́sálásí kan pàtàkì jùlọ ní ìlú wa ń bì pé àwọn obìnrin sábà máa lọ ṣe àìsíkáàfù ń bẹ. àmọ́ tí ẹnì yìí wá júwe fún mi bí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ kò bá mu rárá. obìnrin ó ṣe àìsíkáàfù èyí wọn wá pé bẹ́ẹ̀ ni ti ṣàpèjúwe fún mi ká máa wá akramakumullah gbogbo ntòbìnrin wọ̀ tẹ́sálẹ̀ ká máa wá fọ̀ á máa sá sí i bàrándà mọ́sálásí nítorí pàṣẹ ètì káfù gbogbo eléyìí ọba ẹ̀kọ́ ètì káfù mọ́ insha allah bóyá padà sàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí kí làwọn ẹ̀kọ́ ètì káfù àmọ́ gẹ́gẹ́ bí ìbéèrè oníbéèrè pàtàkì lọ àwọn obìnrin ẹni ọba fẹ́ ṣe ètì káfù kò burú àmọ́ gbọ́dọ̀ lo ẹ̀kọ́ tóbìnrin máa lò bọ́ bá ti kó nínú ilé ọkọ rẹ̀ gbogbo ntọ́ yẹ kóbìnrin ọwọ́ gbogbo ntí ò yẹ kóbìnrin ó fi hàn bẹ́ẹ̀ náà ni bọ́ba ṣe é ti káfù náà o. ó béèrè yìí wá ní bóbìnrin bá wá wà ní ẹ̀ ti káfù tọ́wá bẹ̀rẹ̀ sí ní rí nǹkan oṣù rẹ̀ ń ṣe ǹjẹ́ yọ kọ̀ntínú nínú kíni nínú ẹ̀ ti káfù rẹ̀ ni àbí kókó nínú ẹ̀ ti káfù. ó wá tún béèrè pé ǹjẹ́ obìnrin ní jẹ́ ń ṣe lè máa lọ kíni ó lè máa lọ mọ́sálásí. ọ̀n tó sọ torí àwọn àhàdíìsì tó wá àmọ́ ìtọ́ fẹsẹ̀ rinlẹ̀ jù kọ́dà àhàdíìsì tá a kà lónìí náà ti ń tọ́ka sí i. Aisha radiyallahu anha ó ní òun máa bá nàbí yarun sallallahu alayhi wa sallam ó wá fi kún pé wa ana haidun kì sì ń ṣe kíni kì í máa ṣe kíni lọ́wọ́ kì í máa ṣe haidọ̀ lọ́wọ́ ìtumọ̀ tá a ṣàfẹ́ agbóyè ń bẹ̀ ni pé tẹ́ ẹ sì mọ̀ pé o ní háìbọ̀ èsì kìíní kìí dé mọ́sálásí. ara ẹ̀rí tó nípa táwọn onímọ̀ mú lọ́wọ́ nìyẹn yá àpéyàn bá ń fẹ́ háìbọ̀ kí n ṣe nífàásù kọ́mọ wà ọmọ wọnú mọ́sálásí. àwọn ẹ̀rí tó pọ̀ hadith anabi muhammad sallallahu alaihi wa sallam fi riwayatin sahiha anabi ní kọ́dà bí wọ́n bá wáyé di wàlíyà tazilna alùsọ̀là fèrèwáyà kí wọ́n ó dènà síbi tí àwọn èèyàn ó ti máa kírun àmọ́ káwọn náà wá kí wọ́n wá ibi nípa báyìí èyí tí kò múru tú wá fóbìnrin mùsùlùmí tí ò ní tọkàn rẹ̀ ò ní máa ṣe àbí ńsẹ̀ lọ́hùn ni àbí ńsẹ̀ lọ́hùn ni òun ni pé bóbìnrin bá ti rí nǹkan oṣù rẹ̀ àbí nǹkan àbímọ kókó nù mọ́ṣáláṣí. ẹ ṣe ẹ̀yin lẹ ń béèrè yín wà ní. <laughs> Eh, àfa Ibrahim ní alukur'an kẹrìmù ńkọ́ obìnrin bá ń ṣe haibọ̀ lọ́wọ́ kọ̀sẹ́rì kankan tó kọ̀ obìnrin ọmọ kékeré àná bá ń ṣe haibọ̀ gbogbo ẹ̀rí tẹ́rì ni pé kò gbọ́dọ̀ láyà má sòhú ilẹ̀ àrùn má fọwọ́ kan kùránì mi. obìnrin tó bá há kùránì kẹrì kí n ṣe haidọ̀ lọ́wọ́ kò burú kọ́dà kọ́ má bàa gbàgbé kọ́ máa ṣe kíni kọ́mọ ṣe mùdákàrà ọmọ rìváìsì ntòsíkìnì ntọ́ha sórí àmọ́ kò gbọ́dọ̀ fọwọ́ kan alukur'an kẹrin títí tí ó fi di ẹni tó mara. àkọ́dọ̀ ó lè fi nǹkan wọ́wọ́ tọ́wọ́ tí ọba ti kàn án ó lè wá bí ike àbígi àbí nǹkan kan ọba fẹ́ síbi kan àbíkẹ́nìkan ọba sí péjé ń wò ó ẹnu òfin ni pé gbọ́dọ̀ ṣe kí kò gbọ́dọ̀ fọwọ́ kan alukur'an ó yàtọ̀ síra wọn obìnrin tí ń ṣe haibọ̀ ó lè ké alukur'an àmọ́kùnrin tí ń ṣe jánábà kò ké alukur'an o náà ọkùnrin tí ń ṣe kíni ọkùnrin tí ń bá ń ṣe jánábà kọ́lọ̀ wẹ̀ ni kò gbọ́dọ̀ ké alukur'an kẹrin ká má wàá pé ọjọ́ra wọn ọjọ́ra wọn o. ìbéèrè mi ni pé nínú àwọn fúrógámù tí ẹ̀sùn lórí rédíò nígbà kan ó gbọ́ pé wọ́n sọ pé ẹ̀sọ̀ pé ẹni tí bá ń jẹ́ ṣọ̀bù pípẹ́ wọ̀gbọ̀rọ̀ wọn tí bá ń jẹ́ ṣọ̀bù pé wọ̀gbọ̀rọ̀ ọmọ pé náà fi ṣọ̀bù máa fẹ́ béèrè pé ṣé kò sínú kọ́ lọ́ọ̀ ni àbá àwọn ọkọ̀ kan wà tí ò pọ̀ dandan ká fi ábùdù sí. ní kúkúrú àwọn ọkọ̀ ọlọ́run là á máa fi ábùdù sí gbogbo ohun tá a bá rí dájú pé orúkọ ọlọ́run lélẹ́yìí a fi kìnnì sí bàbá fẹ́ sọ èèyàn a wà pé abdu kí ló kọ́ yín aha irú arọ́záàkù nísìnyí ó kọ́ ọlọ́nu ẹ̀yin ọmọ wa jẹ́ abdu arọ́záàkù arọ́záàkù lẹ́rìí nínú alukur'ani nínú àdìsí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam pé ń bẹ́ẹ̀ nù kíni ń bẹ́ẹ̀ nù kọ́ ọlọ́n asọ̀búrú ò lẹ́rìí ìyàtọ̀ tí ń bẹ́ẹ̀ nù kò sí àyà kan tọ́lọ̀ ti pèrè ń sọ̀búrú ọ̀sádìísì ànábì kan tọ́lẹ́sẹ̀ ńlẹ̀ tọ́lálàáfíà tó ànábì ti pé ọlọ́run ọba ní kíni sọ̀bù. èyí wọn ò sì wá pé yẹn bá wá ti sọ̀ yẹn sọ̀bùrù wọn máa wá pé irú kíni àná kọ́ máa jẹ́ sọ̀bùrù náà kọ́ máa jẹ́ kíni sọ̀bùrù ó ń sùúrù. àmọ́ ó léwu púpọ̀ ká máa sọ ọlọ́run ló kọ tí ò sọ rẹ̀ bá a bá ti ń pé abudu ntí a mọ̀ pé ọlọ́run ò jẹ́ bẹ́ẹ̀ bí bàtà ń pé ọlọ́run fẹ́ ọkọ̀ àmọ́ tó bẹ́ẹ̀ ìtumọ̀ ẹ̀ nù táwọn onímọ̀ fi máa pàkíyèsí nù. bí ìgbà téèyàn ń pe kọ́dà bá rẹ̀ rí fún ọfẹ́ ọkọ̀ àmọ́ àmọ́ tó bẹ́ẹ̀ ọmọ ẹ̀yìn òsì tó bẹ́ẹ̀ níwájú ọlọ́run. ní kúkúrú kìí ṣe sọ̀búrù nìkan rọ̀ṣídù náà lápẹ̀jù gbẹ̀yìn bá ń jẹ́ rọ̀ṣídù ẹ̀ máa pẹ́ rọ̀ṣídù rẹ̀ ẹ̀ máa pẹ́ ní abdulrọ̀ṣídù kọ́sẹ́rì pọ́lọ̀ ń pẹ́ rẹ̀ ní rọ̀ṣídù ń bè kankan yẹkirinu náà ò sẹ́rì fún bẹ́ẹ̀ yẹn bá ń jẹ́ yẹkirin ẹ máa pè é ní kíni yẹkirin ẹ máa pè ní abdul yẹkirin mọ̀tí mo rò pé ní nǹkan bíi bóyá lọ́dún tó kọjá àbí nǹkan tábára wọn tó ń wá dárúsùn gbà ní a ṣe fọ́tòkọ́pì àwọn ọkọ̀ tó lérè tọkọ̀ kan rìn ní ọkọ̀ ọlọ́run téèyàn ó mú yìí tó wù ń bẹ́ẹ̀ tí ó sì mọ àwọn eléyìí tí ọ̀lẹ́rìí ẹlẹ́bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn tó bá wà ń gbẹ̀ngbà yìí. wa sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in.